أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه وسلم أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لن يوا إتسواجو أقوى ìbéèrè ìkẹ́ àti ìgé Allahu subhanahu wa ta'ala fún anabi sallallahu alayhi wa sallam àti gbogbo àwọn sọ̀hábà lápapọ̀ gbogbo èyí tí a ti síwájú iná ara ìjọsìn fún Allahu subhanahu wa ta'ala ni à ń bẹ̀bẹ̀ kí Allahu kí ọ gbà sí inú àwọn ìjọsìn tí ó jì sí òkú fọ́ fún wa láyé àti lálùkìyàmà tá a fi rírọ nínú rẹ̀ tá bá nẹ́bí kẹ́gbẹ́ ọlọ́run kí ọmọ bá kọ́ bá a sún lẹ́sàn-án lórí àwọn sọ̀kò jazakumullahu khairan àti gbogbo ẹni tó náà tún fẹ́ máa dá sí tí ò tí bẹ̀rẹ̀ sí dá sí ọlọ́run sà kún wa torí pé tó náà ń béèrè ìkúnwọ́ pàápàá jùlọ lásìkò tí gbogbo ẹ bá le díẹ̀ díẹ̀ bá mọ̀ pé lábẹ́ líle yìí náà ni ọlọ́run ọba ni mo fi mú ìdẹ̀kùn wá lẹ́yìn líle ọlọ́run kọ́ mọ́sá àwọn mubtilatil a'mal àwọn nǹkan tí wọ́n bá ṣe dáadáa jẹ́ lábẹ́ àyà tá a sọ fún wa pé atiu Allaha wa atiu ar-rasul wala tubtilu a'malakum ká tẹ̀lé Allah subhanahu wa ta'ala bákan náà ká tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam ká sì mọ́ ba gbogbo àwọn iṣẹ́ wa ká jẹ́ ọ́ bàjẹ́ ká mọ́ bàjẹ́ lábẹ́ eléyìí ti mẹ́nu fún wa láwọn àkòrí bíi mélòó kan láwọn nǹkan tí wọ́n ba iṣẹ́ jẹ́ àyí tí wọ́n bà á jẹ́ yẹ́nyẹ́ ń bẹ èyí tí wọ́n bà yìí tí nǹkan tá a bá fẹ́ mẹ́nubà yìí àbí tá a ti mẹ́nubà jẹ́ òun náà ń bẹ nínú àwọn tá a ti kà sẹ́yìn àwọn kan ń bẹ tó pé àyè lè mọ́gbà wá àkànlè mẹ́nu rí kọjá lórí ẹ̀ bọ́yá ìmọ̀ agbésọ̀ látọ̀ àṣírí jùúlẹ̀ àbí kéèyàn mọ̀ kì í ní jàmá anabi sallallahu alaihi òun ni lẹ́pẹ́lẹ́ náà mọ́ ba iṣẹ́ yẹn jẹ́ kódà níbo míì náà àdìsọ rẹ ànábì ní bíi pé yẹn ṣòfò gbogbo dúkìá rẹ tó ní gbogbo ẹbí rẹ àtàrà rẹ ni téèyàn yìí bá tí ó bá pòfò sọláàtù làásìrì ní jàmá àlẹ àsàrì tí jàmá bá ń bọ fún ànábì ní bíi pé yẹn pòfò gbogbo dúkìá rẹ àìsẹ bí àtàrà àtọmọ àti gbogbo ẹ so eléyìí àlèmọ ayà lẹpẹtẹ sórí eléyìí ibi tá dábàá ni sọ̀rọ̀ wa dúró lọ́jọ́ jẹjọ òun náà ni ọ̀kẹ́ nínú àwọn tí ní òun náà ni ìrègùn pàápàá jùlọ níbi àwọn sọdàkọ́ọ̀tì wa àwọn sàárà àti sàlàyé eléyìí. bákan náà amẹnubà ní fẹ́rẹ́ wọn tá n pè ní àríyá o wàsùnmá òun náà ni ziari mi àti tiagbọ́ mi tọ́jọ́ pé léyìí ọ wà nù iṣẹ́ lọ́pọ̀lọpọ̀ iṣẹ́ táwọn èèyàn ń ṣe tánibí sì kì í ní ẹbọ tó pamọ́ tọ́jọ́ pé ìsìmọ̀ ọbaṣẹ́ ìdájẹ́ àti fún alápẹ̀rẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n ti ti áàjì dé báyìí ẹlòmíì látọ̀hún ló ti bẹ̀rẹ̀ jẹ́ pé kárí mi kó tó kúrò nílé èmi ò sì ṣiṣẹ́ hajj kó ti gba ẹ̀yìn sẹ́nu ẹlòmíì ti dé wọn ò gbọdọ̀ pé lóko rẹ̀ mọ́ bí wọ́n kọ lẹ́tà sí tí wọn ò fi hajj sí wàhálà dé báwọn tó jẹ́rọ ìyá rẹ̀ àbáwọn ìyá rẹ̀ gẹ́gẹ́ bá pè lóko tí wọ́n pè yóò kó sí lè fi àlàájà sí ni so àti mẹ́nu bẹ́lẹ̀ náà fún wa lọ́jọ́ ìjẹ́jọ́ pé chẹ́ẹ̀kì àníyàn rẹ àti àtakò rẹ fáwọn tí ń ṣe bẹ́ẹ̀ ẹni tó fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ó ní bá a ṣe kọ̀rẹ́tì rẹ̀ lọ́tọ̀ ó yàtọ̀ sí kò wọ̀ gan-an ló ti lẹ́ńblẹ̀mù pé títẹ̀ bá ti rí eyín tẹ̀ sí nígbà tí mo lọ sí hajj ni ara ṣe á rí mi ṣe á gbọ́ mi iná ìlélẹ́yìí tá a nẹ́bi sallallahu alaihi wasallam sì júwe fún wa pé tọ́ba jẹ́gun dàlkìyàmà èyí yóò nu sẹ́ta bá ṣe tá a pè ní sẹ́ẹ̀sìn tá a nítorí Allah subhanahu sọ pé kárí bíbẹ́ yìí ti wọ bẹ̀ tó bá jẹ́ gbọ́dọ̀ kìyàmà àdìsẹ́ lè lálàáfíà àfẹnjẹ́ ọba tara rẹ̀ yálà láàfà àsinni lọ́nà ni àbí ẹni tóun náà jẹni tí ń wẹni tí ó sìn lọ́nà nínú ẹni tí ò fà pé Allah subhanahu wa ta'ala ni òun ọ̀sọ̀ fún un pé lọ sọ́dọ̀ àwọn tó torí ẹ̀ sí tọ́fẹ́ kí wọ́n yìn ọ́ tọ́fẹ́ kí wọ́n pè ọ́ lóko tó fi torí ẹ̀ sí sẹ́yìn tó fi fi kárí mi kún un pé àwọn ènìyàn sàn ọlọ́sàn ọ̀ lẹ́sàn lọ́dọ̀ èmi Allah subhanahu wa ta'ala pé kí mọ́rọ̀ ọ̀rọ̀ kọjá kéèyàn ó mórogún pẹ̀lú èmi ọlọ́run níbi iṣẹ́ ìjọsìn torí pé ìran kan nù ran ṣírkù òun náà ni àríyá kéèyàn òṣìṣẹ́ nítorí àwọn èèyàn mo tọ́ pé ní alẹ́ ìkíláàsì ní ká ṣiṣẹ́ nítorí Allah subhanahu wa ta'ala nìkan so àdìmọ́láyé sokiwa lórí eléyìí náà ní ọjọ́ ìjẹjọ́ a wàá tẹ̀síwájú lábala ọ̀kan nínú àwọn nǹkan títún máa jẹ́ kí iṣẹ́ ẹ̀dá kọ́ bàjẹ́ gbogbo sáyé òótọ́ bá ti yókù tọ́jú pé tíṣẹ́ ọ̀bá bàjẹ́ èèyàn ní lẹ́tọ̀ọ́sẹ́ni tí ó náà bíbàjẹ́ ẹsẹ́ torí pé àwọn tẹ́tà ń ṣe yẹn kó lè kọ́ dí wa kámọ́ bá jìyà Allah subhanahu wa ta'ala pàápàá jùlọ kámọ́ wọlé kámọ́ rí bínú Allah subhanahu wa ta'ala a ti ń sa àwọn ọ̀sẹ̀ ìjọsìn yẹn láti fi lè rí àánú Allah subhanahu wa ta'ala ó yàtọ̀ sí rori pé wa kun dhakiran lillahi hubban liwajhihi bila khawfin nirani wala qasdi wà nù pé àmọ̀ sin lọ́n torí ìfẹ́ pàfẹ́ mi nífẹ̀ẹ́ rẹ̀ lásán ni àpáyà náà rẹ̀ bẹ́ẹ̀ la béèrè àlùjẹ́nà rẹ̀ ìròrí kúrò lélẹ̀ torí páyà lùkúrán lọ́la àmọ́lẹ̀ pé àwọn tó já wà ọlọ́run ọlọ́run tó pa nẹ́bí náà láṣẹ pé wọ́kàánù yad'unana wa lana khashi'in àwọn ànẹ́bí ọlọ́run iná ẹnìkan ọ̀tá ní jẹ́ni tó jẹ́ ẹrúsìn Allah subhanahu wa ta'ala kọ́mọ Allah subhanahu wa ta'ala sí jàǹdẹ́bì sallallahu alayhi wa sallam kọ́mọ ohun tó lóore jù béèrè lọ́wọ́ ọlọ́run sallallahu alayhi wa sallam lọ ó dà àwọn ǹjẹ́ wọ́n dáná ẹni tá rù fún wọn tó ní wọn mọ kó sínú iná tí wọ́n ní à àgbà ìsìláàmù ìtorí káwọn bá àti kíni káwọn bá wọná a sì ń kan ọ̀rọ̀ tí yóò ṣe déédé islam ni ojú pẹ́rẹ́gì wo la gbé sí òun náà ni alukur'an tá a mọ̀ pé ní alkitab wa sunna àti sunna nabi sallallahu alayhi wa sallam torí pa wà ò ti ọ̀rọ̀ kan ṣáájú báà yówù ẹni tó sọ báà yóò kọ́ ga tó so àní ti ṣáájú ọ̀rọ̀ allah subhanahu wa ta'ala nǹkan nabi sallallahu alayhi wa sallam ni pé a wàá bọ́ síbi ọ̀kan gbòógì nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ kí tí wọ́n bàjẹ́ eléyìí òun náà ni alfarhu wa sururi bi qatl al òun náà ni kínú yẹn ọmọ dùn kọ́mọ yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ látàrí pípa olùgbàgbọ́ òdodo mùmìnì a sì mọ̀ páyà alukoran ti gbé wá fún wa pé ẹni yóò tọ́ba pa mùmìnì muta amidan fàjàzá òhù jahannam pé irú ẹni bẹ́ẹ̀ ẹni tọ́ba pa olùgbàgbọ́ òdodo kan tọ́mọ ọmọ pa muta amidan ọlọ́run ní yọ wọnú náà jahannam iná ẹlẹ́sìn rẹ̀ káwárí yàn gẹ́gẹ́ bó ṣe àdìsí anabi tọ́wọ́ látọ̀dọ̀ afa Ubadah bin Samit radiyallahu anhu nínú sunan Abi Dawud pé anabi sọ pé man qatala mu'minan fàgùtàbàtọ̀ aw fàgùtàbàtọ̀ inú riwaya kan bi qatlihi lam yaqbalillahu minhu sarfan wala adlan ẹni yóò tí máa ń yọ fẹ̀rẹ̀fẹ̀rẹ̀ tí ń dunnú níbi pípa olùgbàgbọ́ òdodo kan ìyálà bóyá ń gbà tó bá jẹ́ pé fìtínà kan ló láàrin wọn jọjọ́ olùgbàgbọ́ òdodo tó wá wò pé wọ́n dojú kọra wọn ayé aláwọ̀kọ́ tá a kà ẹnitọ́kẹ́ Muhammad pààyàn kéèsì ilé yẹn àtìyànjú ẹ̀ fún wa òun náà ń bẹ nínú ẹni tí kíni tọ́jẹ́ pé àwọn ọṣẹ́ rẹ̀ tọ́yẹ kọ́kọ́ rí tí òfin wà yi àwọn ọṣẹ́ yẹn ó bàjẹ́ yóò wá dẹ̀ntí ọ̀wọ́ náà láti sọ pé bíṣẹ́ ọ̀bá bàjẹ́ èyí lẹ́tọ̀ọ́ sí náà ọ̀kẹ́ nù ni òfin sí pé wọ ní náà tèmi àti wọ. wá mùmìnì méjì wọ́n jọ ṣẹ̀ṣì kan náà láwa mùsùlùmí inú rẹ̀ wá ń dùn pé ọ̀pá ọmọlàkejì rẹ̀ mùsùlùmí yálà bọ́yá ìyá ẹlẹ́yàmẹ̀yà tàdúgbò ẹlẹ́yàmẹ̀yà tìlú ló fi jẹ́ pé mùsùlùmí yìí lọ́ọ́ jọyìn àwọn ẹgbẹ́ ẹtẹ́pẹ́yìn nìkan ní ìwọ̀kan Oòduà ìwọ̀kan akínníkan rẹ̀ wọ́tẹ́ wa kọjú dára yín ní mùsùlùmí àti mùsùlùmí bẹ́ẹ̀ bá kú sórí bẹ́ẹ̀ yẹn kú sòfò ni ọ̀pọ̀rọ̀ mùsùlùmí là ń sọ yìí o pé kó wọ́n tó òru lórí pé yorùbá yorùbá yorùbá lọ sájẹ́ wọn è fi ìjẹ́ yorùbá yìí kò jẹ́ tíkẹ́ẹ̀tì téèyàn fi wà lìjẹ́nà. bẹ́ẹ̀ sì ni àìjẹ́ kò jẹ́ ohun tí kò díẹ̀ kíkọ́ mọ́ wọn náà ohun tá a bùkátà sí ni pé jẹ́ ẹrú sí Allah subhanahu wa ta'ala jólùgbàgbọ́ òdodo jẹ́ni tí ń páyà Allah subhanahu wa ta'ala hadisi wa ń jóyè wa pé irú ẹni bẹ́ẹ̀ tó bá pa olùgbàgbọ́ òdodo títí wọ́n ń yọ̀ lórí bẹ́ẹ̀ báyà ṣẹ́gun rẹ̀ ó ní Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba wa kò ní gba iṣẹ́ ọ̀rìn yẹn rẹ̀ àti iṣẹ́ náfìlà tó bá ṣe sarfan wala adlan naflan wala fardan àti ṣe ọlọ́láàfíà níbi tó ti rí láti sọ fún wọn nínú súnánù afáwa Abu Dawud eléyìí báyìí hadithi mi náà tún gbé lẹ́gbẹ̀ẹ́ bó ṣe wá nù kíra fa wa imaamu bukhari rahim allahu rahmatan wa sa'a inú hadith kọ́lá làáfíà tí wọ́n ní anabi sallallahu alayhi wa sallam sọ pé idha tawajja almuslimani bi sayfihima nígbà tí mùsùlùmí méjì tí wọ́n bá dojú ìdà ara wọn fàkìlá umamin alim náà àti kíní àti kejì wọ́n ti di ara alẹ́ náà nínú àjọ wọ̀ náà ni wọ́n wà àwọn sòhábà wa ni àá lẹ́yìn pàtàkì àti gbọ́ yí pé ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tọ̀ àti ẹ̀wá tún gbọ́ pé ẹni tó pààyàn àti gbọ́ àwọn ayé àti gbọ́ pààyàn pààyàn kí yẹn tún máa yọ̀ à wọ́n tọ́ ìwà níbi sallallahu alaihi wasallam fàáza alqatil apààyàn níyẹn tó pààyàn nígbà àwọn méjèèjì dojú kọra wọn fama balul maqtul ẹni tí wọ́n wá pa ń kọ́ ó dọ̀nà méjì ni ànábì ní bẹ́ẹ̀ ni ànábì ní òun ní ọ̀ náà torí pé kí ni innahu arada qatla sahibihi òun náà fẹ́ pa ọmọ ìyá rẹ̀ ni. àwọn tó jẹ́ bí àwọn alágbóyè òdì wọn a máa sọ nígbà náà pé ọ̀dà fitna tó ṣẹlẹ̀ láàrin àwọn sọ̀hábà ibi Ali jáde ìyàwó Aisha jáde ìyàwó Aisha Ali radiyallahu anha àtọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jáde wọn ò jáde láti lọ pa àwọn mùsùlùmí tí wọ́n gbógun jọ́nà lọ́hùn tó jẹ́ pé àwọn ọmọ Abdullahi ibn Saba Yahudi tó jẹ́ tó kúrọ́ kó ń gba islam tó fáwọn ní munafiki tó fẹ́ rú àárín mùsùlùmí papọ̀ tó dìjà alẹ̀ lóru ibi tí àwọn ikọ̀ alì sùn sí táwọn ọkọ̀ tọ̀hún náà sùn sí àwọn náà ni wọ́n lọ pààyàn lára ara wọn láwọn ọkọ̀ alì ti dé wọ́n lọ láti lọ sẹ́tù ìyàwó ẹ̀sà náà jẹ́ láti lọ sẹ́tù ni àwọn tó sì tiẹ̀ tún lọ gan tí wọ́n kó nǹkan ẹ̀jà wọ́n lọ fún dìfáà láti lọ dáàbò bora wọn kátàrà yanjú agbọ́nrin eléyìí torí pé lọ́dọ̀ tiẹ̀ àtàwọn míì dáadáa àwọn síà àtàwọn alágbọ́yé òdì míì ara ń tẹ́ ẹ̀ mọ́ fífẹ́ kó àdìsí ànẹ́bì kan dànù kí ọ̀ lálàáfíà tó sì lálàáfíà tẹ́ fẹ́ kúrọ́ mọ́ ọ̀gúnnágbòǹgbò kan nínú àwọn tọ́lọ̀ mùsàánù islam nípa hadith kódà bá àfa yìí ọba wáyé àbùkù kan ò ní wọ súnà nẹ́bì sallallahu alaihi wasallam àfa àwọn Bukhari àti Muslim tí wọn bá bí àwọn ọlọ́run ọba ó sì yọ mọ̀nà tí ó gbà fi dáàbò ẹ̀sìn rẹ̀ ṣùgbọ́n lọ́n fi islam ni pé ni wọ́n fi nígbà tí irun yóò tó lè ṣe láàrin mùsùlùmí àti mùsùlùmí àbẹ̀lá ní ẹ̀pọ̀ fẹ́ pa ọmọ ìyá rẹ̀ mùsùlùmí kódà tó ń bá gbé nǹkan ẹ̀jà wọ́n gbọ́dọ̀ lẹ́mìí pé ọfẹ́ ṣe dìfá ọfẹ́ gáìdì ara rẹ̀ ló fi lè mórí bọ́ tọ́bí lọ pa ó tó yẹ pé lérí àníyàn kó wọn náà fẹ́ pa á ló fi kú ohun tá nẹ́bí sọ yọ́ọ̀sẹ̀ mọ́ pàápàá jùlọ àwọn àfa wa ní hadith yìí àmọ̀tọ̀ bákọ̀ rẹ̀ lórí ìgbà tí mùsùlùmí tí wọ́n máa ń jíjà ẹlẹ́yàmẹ̀yà tí ò jẹ́ ìjà ohun tí sẹ̀rí àfọwọ́ sínú tí wọ́n ń jà torí pé sẹ̀rí àrí ayé àlùkò àtọ́lá kalẹ̀ fún wa pé nígbà táwọn mùsùlùmí kan bá gbẹ́rù gbọ́n rí tó ní ẹ̀fà ọkọ̀ bá a jà nínú sọ́tò hujurat wa in ta'ifatan minal mu'minina iqtatalu fatlihu ọwọ́ ní fàìmbágat ìdá ọmọ alal ọ̀húrọ̀ fàkọ́tìlù lẹ́dí tẹ́bẹ̀rẹ̀ ata tẹ́fẹ̀ ilẹ̀ amúrìlá ẹ bá jà ẹ bá jà títí tí ó fi padà síbi àti ọlọ́wọ́ tó mọ̀ pé ìjà tẹ́ ń bá jà kì í ṣèjà kó kú lórí àìgbọ́ràn sí Allah subhanahu wa ta'ala lẹ́nu tààsì tó mọ̀ pé ogun rí dà sẹlẹ̀ nígbà tá ànábì kú tán táwọn kẹlẹ́ àwọn oníyọ̀ zakat fún Abubakar Siddiq táwọn Abubakar sọ fáwọn sàhábà yòókù ẹni yóò tọ́ bá yíya sàká àti sọ̀lá àti sọ́tọ̀ tí ó lẹ́kọ̀ọ́ bá Allah subhanahu wa ta'ala ti lẹ́kọ̀ọ́ yín gbogbo tiwọn wọ́n sì pa àwọn tí wọ́n láwọn ò ní yọ zakat níjọ́ náà lọ́hùn ni pé sáàgbà díìsì pé ìfàkìlá ọmọmìn àlè náà wọn ni rọ́ọ̀ láti bùkátà sí àgbọ́yé báwo la ti fi àdísì wẹ̀ra wọn tá a ti jámù tá a sì yanjú rẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ nìkan nígbà tí ìjàmbá ti wá jẹ́ púpọ̀ jẹ́jà tẹ́sìn gbà láyè tọ́jẹ́ fọlá ẹ̀sìn láàmọ̀ sọ pé fàkìlá ọmọmìn àlè náà torí iṣẹ́ wọn tí ò ní jẹ́ wọn wọ ná iṣẹ́ yẹn ó bàjẹ́ wọn wà lẹ́tọ̀ọ́ sẹ́ni tí ó wọ ná báyà àbẹ ẹ̀ ń jà fàdúgbò ẹ̀ ń jà fún lù ẹlẹ́yàmẹ̀yà àbẹ ń jà fún òṣèlú lẹ́gàyà ti ṣèyàṣìyà báyà já òṣèlú àbálà àmọ̀rí ayé kan bẹ́ẹ̀ bá kú lórí bẹ́ẹ̀ ìyẹn kú sófo ni o eléyìí ń júwe pé nínú àwọn nǹkan tí mo bá sẹ́yìn jẹ́ nínú iṣẹ́ tí mo kọ́ díyàn tí èdè yẹn wọ̀ ná iná kí mùsùlùmí àti mùsùlùmí kẹ́ dojú ìjà kọra yín kẹ para yín àbí kẹ́nìkan ọ̀pa ẹnìkan tó máa yọ lórí pẹ́yìn pa ṣàṣọ kí n bẹ láwùjọ lẹ́nu ọkànkàn nímọ̀ báyà wọn kí ọ láàfà ọmọ sọ pé ìwọ pa ẹnìkan ẹ̀yin lẹ́yìn lè pa lágbájá ẹ̀yin ó tún pa àwọn náà ẹ ti gbapò níwájú Ọlọ́run ó ní ti gbapò bí ọjọ́ pé lọ́dọ̀ ṣàìtọ́n ká mọ́ sọ ìbàjẹ́ àtòrí burúkú ká mọ́ sọ ọ́ dayọ̀ eléyìí bẹ́ẹ̀ eléyìí tó tẹ̀lé nínú àwọn tí wọ́n ba sẹ́jẹ́ tẹ́pọ̀ àwọn sí olóore èèyàn nígbà bẹ́ẹ̀ ṣe kò ní jà tẹ́wọ́ gbà pàápàá jùlọ fáwọn ọ̀rìn èèyàn kan tó jẹ́ pé á pa ẹlẹ́ẹ̀kẹfà àti ẹlẹ́ẹ̀keje papọ̀ òun náà ni ẹni tó bá jẹ́ obìnrin alimarhatu nafis obìnrin aláìgbọràn sọ́kọ lẹ́nu tí ń hùwàkiwà wọ̀lá abdul abiq àti ẹrú tó sámúlówó rẹ̀ lọ́wọ́ alhabiq wọn náà alharbu min sayyidi min ghayri khawfin wala kaddi amalin tọ́bajá sùkò gbà tí ẹrú tó gbajúmọ̀ kẹrọ sámúlò rẹ̀ lọ́wọ́ lópin ìgbà tó fi sáyẹn gbogbo sọ̀láàtì tí máa ń ṣe ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ò ní gbà àti gbogbo àwọn ìjọsìn rẹ̀ bẹ́ẹ̀ náà lóbìnrin aláìgbọràn sọ́kọ rẹ̀ lẹ́nu kí ọ̀jẹ́ kọ́kọ́ rẹ̀ ń pa á láṣẹ níbi nǹkan tó takùtà Allah subhanahu wa wúńbẹ́ lórí wa pàápàá jùlọ àwọn àtàjọ́bìnrin lórí agbọ́nrin pé à mo fà free freedom freedom freedom freedom tí ó wàá sọ ọ́ di ẹni tí ó wà nínú gbèkùn lálùkìyàmà tí wàhálà rẹ láyé tẹ ẹkọ jẹkẹ fún tí ó wàá fi sọ dẹni tí ìjọsìn rò ní ọgbà tó fi wá di ẹni tí ó jìyà ó túmọ̀ pé a sọ ẹ̀mí wa kalẹ̀ ká mọ̀pọ̀ wa lọ́dọ̀ àwọn ọkọ wa káwọn ọkọ wa náà kí wọ́n mọ̀pọ̀ wa kó mọ̀ pé àìsà kísà nuwọ́ àìsí ìṣènulẹ̀ bẹ́ẹ̀ la jẹ́ ẹrú àwọn obìnrin ọ̀jẹ́rú lábẹ́ wa ṣùgbọ́n pàtó àwa ti gbé wọn sípò tó yẹ ká gbé wọn sí tọ́ba ti wá nù fẹ́ jálá ìgbọràn olùmọ̀ọ́sẹ̀ ọkọ rẹ̀ olùfìtínì ọkọ rẹ̀ tí ọgbọ́n sọkọ lẹ́nu nígbà tọkọ ọ̀pá aláṣẹ tọ́takùtì Allah subhanahu wa ta'ala so obìnrin yẹn bí bá ń ti sọ láti kò ní jà tẹ́wọ́ gbà kí wọ́n sì mi mọ sọ bẹ́ẹ̀ já padà sọ́dọ̀ ẹni tọ́lọ̀ ànábì láwọn méjì kan bẹ́tọ́ pé sọ̀láàtù wọn so sì mọ̀ pé ìmọ̀ kátó pé sọ̀láàtù lughatan aw shar'an ó túmọ̀ pé sọ̀láàtù tó ń ṣe tá ń ṣe rùkúhùn ìforí kalẹ̀ gbogbo yìí tá ń kí àyẹn àṣùhù ni àzọ́hùr ni alásùr ni máhùrùbì ni àlẹ́ṣà ni àtàwọn nàwáfìl rẹ̀ tàràwíhì ni kìyàmù lẹ́yìn ni gbogbo ẹ̀ pátá lápapọ̀ àtà àdúà tó ń ṣe tọ́ba jẹ́ pípa tó ń mọ̀ pé àsọ̀láàtù lughatan àdúà òkírun òkírun pé òun ṣàdúà náà ni kò ní kọjá orí rẹ̀ kakoko lakotan pé lògẹ́ta wọ̀ ṣẹ́ra àn. lábẹ́ kókò ní kọjá orí rẹ̀ yìí wọ́n ní ó jẹ́ ayé wa náà pé nbọ́dún Allah subhanahu wa ta'ala wa fawqa as-samaa 'ala al-'arshi istawa ilayhi yas'adu al-kalimu at-tayyib wal-'amalu as-salihu yarfa'uhu ilé ní àkídà lọ́mọ̀ kó tí wọ́n bá ti gbá àkídà yé yóò jìta. àníbi sallallahu alaihi wa wa ni àwọn méjì yìí sọ̀látù wọn ò ní kọjá orí wọn kò ní jàtẹ́wọ́gbà wọn kó wọ́n dá padà fún wọn kódà kó kí odidi Al-Kùránì níbẹ̀ kò ní jàtẹ́wọ́gbà Ànábì wa ni habudun hag abikun níbo mo kì habakọ ẹrú tó samolówó rẹ̀ lọ́wọ́ láì jẹ́ polówó yìí ń fìtínà rẹ̀ kò sí payà kankan àtàyẹrìjẹ títí tí ó fi sẹ́rí padà gbogbo tí wọ́n ti níjọsìn pàápàá ìlọsọ̀lá tọ́lọ́hùn nígbà wa imurahatun asọ̀tì sáwùjà àtà tẹ̀rìjẹ̀ àti obìnrin tí ń ṣe ọkọ rẹ̀ ti ń ba ọkọ rẹ nínú jẹ́ níbi àwọn kan tó fi rí dùnú ọkọ fowó ra ìdùnú ọ̀fẹ́ torí kọ́kànrẹ́ ọbalẹ̀ ọjọ́ fìtínà fọkọ tọba kọ́ aláṣẹ ṣe báyìí kò ní ṣe ní nǹkan tí ọ̀ takò tọlọ́hun àti nabi ni tí sọ̀tọ̀ pé ọ̀gá nù sẹ́ iná ẹ̀ ní asọ́láàdì káàdì eléyìí mú. abala ètí ọmọ jẹ́ ẹlẹ́ẹ̀kẹjọ níbẹ̀ tóun náà tún lè papọ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹwàá àbí ẹlẹ́ẹ̀ pẹ̀lú ẹlẹ́ẹ̀kẹsàn kápá méjì pọ̀ bá ìsègbè wa òun náà ni at-tatribu bil qadar ìmú kádàrá ìmúkádàrá nírọ́ ó lè jẹ́ látara ọ̀rọ̀ ẹnu ó lè jẹ́ látara ìrìn ẹsẹ̀ tí wọ́n fi bi lisan al-maqal aw lisan al-hal wọ́n náà máa wọ́n bí tó ń rìn sí ọ̀fẹ́ lówó ó ti máa wọ́n tó ti ṣe tí ìrìn rẹ̀ yẹn ń júwe pọ̀ ń takò kádàrá ó ti gbà wípé ọlọ́run ní sílẹ̀kùn fún èèyàn àti nílé kọjá ohun tọ́lọ́run kọ fún wa àbágbára kan lọ ń wá o ti mú kádàrá nírọ́ àbínú ọ̀rọ̀ rẹ ìṣe bẹ́ẹ̀ eléyà àwọn ọba gbogbo sẹ́jẹ́ àtijọ́ èèyàn jẹ́ kan náà ẹni òfò kódà kéèyàn ná gbogbo ohun tá a ní láyé iṣẹ́ sìn àwọn kan yóò ní já tọwọ́ gbà àdìs tọ́lá láàfíà ó wà lórí ẹ̀tọ́ pọ̀ látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa ìtọ́wọ́ látọ̀dọ̀ afa àwọn sẹ́yìn fàmbẹ bákan náà ti afa àwọn abi humama albahili òun náà ń bẹ tẹ́kùn lafẹ́ lò ẹni ẹlẹ́ẹ̀kejì òun náà ni ọ̀sẹ̀ yáṣẹ́ bàbá lópin ìgbà tí ìyá àti bàbá rẹ̀ ọ̀pá láṣẹ pé kó ṣe kíni ọ̀tà kò òfin ọlọ́run tí ọ̀jẹ́ kó fin ọlọ́run làwọn ìyá àti bàbá rẹ̀ ní ọ̀dẹ̀ mi ìyá rẹ̀ ní ó ṣe báyìí bàbá rẹ̀ ní ó ṣe báyìí lẹ́yìn ìgbà tọ́lọ́run ti sọ̀rọ̀ tí bàbá tọ́lọ́run bá sọ̀rọ̀ Allah subhanahu wa ta'ala nẹ́bí sọ̀rọ̀ ẹ̀yin ìyá àti bàbá lẹ́yìn tọ́lọ́run àti tànẹ́bí lọ̀rọ̀ yín tòsí o tọ́ba ti takọ̀ ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ yín yé ṣeun tọ́mọ tẹ̀lé o àyètẹ̀lé rẹ̀ lórí yín o tọ́ba lọ tẹ̀ lọ́rọ̀ yín tó kó tọ́lọ́mọ àti ànẹ́bì dànù ọmọ yẹn ó padà jẹ́ ọmọ tí ó tún kó àsárà bá yín kún ìtẹ̀ ẹ̀fọ́ ara yín dálẹ̀ ni tí ó kó wàhálà bá yín tó tó ń bá mọ̀ tẹ̀lé súnà nẹ́bì tó tẹ̀lé tó Allah subhanahu wa ta'ala tó lọ́rọ̀ tí bàbá mi ìyá mi mọ̀ dá padà fún yín tó kó kò sí dédé tẹ́ ń tọ́ da yín tó fi mí ta yín lọ́rẹ̀ tó fi mí sàánú yín tó ní ẹjẹ́ àbá alágbájá kẹrí àbá alágbájá jẹ́ tọ́rọ̀ yín bá ti ẹ̀fẹ́ kù díẹ̀ káàtó ló fi jẹ́ kọ́ mọ́ pàtàkì pé kó kó ọ̀rọ̀ tí yín sẹ́gbẹ́ kan nígbà tí bá ti ń takùtọ̀ lọ́wọ́ àìsàn nẹ́bí sallallahu alaihi wasallam ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ń tẹ́ ń sọ fún ọ̀takùtọ̀ lọ́run ọ̀takùtà nẹ́bí sallallahu alaihi wasallam ọmọ yìí lòun wá lòun fẹ́ jọmọ tí ò ní gbọ́ràn eléyìí náà jẹ́ tuntun àti rí nínú àwọn ọmọ ànẹ́bí ìjà àfa wọn ó tún ọ̀kẹ́tọ́ bá sàṣìṣẹ́ ẹ̀mọ́ tẹ̀lé wọn náà ni bí ewúrẹ́ bọ́mọ wọn bá kí ó kọ̀ gbọ́dọ̀ wúlò kò ní tẹ̀lé ohun tó ké tọ́ba rárá ìjà ní ó kọ̀ gbọ́dọ̀ tẹ̀lé àtúntí bàbá rẹ̀ bá sọ àfìlà ní bàbá rẹ̀ so irú wa àti irú àwọn tẹjọ níròrí yẹn ní nǹkan kan ṣe tá à ń bẹ Allah subhanahu wa ta'ala ó sì tọ́sọ́ nífẹ̀ẹ́ yìí náà tòkèbí tí wọ́n máa tú sí òun náà nìyẹn pé ẹ̀hán láti ní ká yẹn pé ọmọ tó jẹ́ áàkù lè wà lédè yìí ọmọ ọ̀sẹ̀ yáṣẹ bàbá ìjọsìn tòun náà kò ní jà tẹ́wọ́ gbà bari ṣe wá látọ̀dọ̀ ànábì àdìsá ní abu humama albahili tí wọ́n gbé wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam kódà àwọn ti ẹ̀ kàn kọ̀ wọ́n ní èèyàn mẹ́ta la yaqbalu Allahu minhum sarfan wala adlan Allah subhanahu wa ta'ala kò ní gba iṣẹ́ ẹ̀sìn wọn tó jẹ́ ọ̀ràn èèyàn àbí ìtọ́jà sí gbọ́rẹ̀ bó bá kírun ọ̀ràn èèyàn ọlọ́run ò ní gbà bó ṣe nẹ́fìlà ọlọ́run ò ní gbà tó bá yọ sàkáàtì ọ̀ràn èèyàn ọlọ́run ò ní gbà bó ti nẹ́fìlà ọlọ́run ò ní ànábì wa bẹ̀rẹ̀ sí kà ó ní ákún ọmọ ọ̀sẹ̀ yá ṣe bàbá nígbà tí ìyá àti bàbá rẹ̀ ọ̀tọ́ kà fún kọ́ta kó súnà ànábì kọ́ta kò fi tọ́lọ́hùn. wàmẹ̀ nẹ́ẹ̀nùn àti ẹni tó jẹ́ onírègùn bá sọ fún wa pé la tóbi tìlú sadaqatikum bil manni wal asa onírègùn òun náà tòlùkọ́ àyà Kùránì ti gbé wá fún asọ́tò Ali Imran ní àlàdísà nẹ́bí náà tún ṣe kíni ní yànnà náà fún wáyé ẹlẹ́ẹ̀kẹta ni pé wọ́n mukadhabu bil qadar mukadhabu bil qadar olùmúkádàrá nírọ́ sọlọ́pọ̀ àwọn kẹ́ ń bẹ àwọn fẹ́rẹ́kọ̀ kẹ́ ń bẹ jẹ́ káwọn onígbàgbọ́ nu kádàrá àwọn kẹ́ sì ń bẹ tẹ́kọ̀ àwọn ní gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ pátá èdè ò fọ́ọ̀tì tọ́kì àwọn tó dẹrù pa kádàrá àwọn kẹ́ àwọn ní òsì àwọn kẹ́ àwọn tún dẹrù pa ni ipe ọlọ́run ló ní fọ́ọ̀tì lọ́dọ̀ tí wọn àdìsí ilé ìtaka yìí àfọwọ abu asim ọgbẹjáde nù tíra wọn asúnà bákan náà àfọwọ àtọ̀bàrání nù mọ́jàmù kẹbíìrì wọn ó sì lálàáfíà àdìsí tó dáa ni. ẹlẹ́ẹ̀kẹwàá àti kọkànlá nínú àwọn nǹkan tí wọ́n jẹ́ kí iṣẹ́ ọ bàjẹ́ bá sọ fún wa eléyìí òun náà ni pé màṣá àkọtẹ̀ rọ̀ṣùl àwọn mùnà àkọṣàtẹ̀ rọ̀ṣùl kẹ́yìn ọmọ bá nẹ́bì gbọ́ngbà yálà kọ́wúlá ń wọ̀ fẹ́ẹ́lá bóyá lọ́rọ̀ rẹ̀ àbísí rẹ̀ kò kí báyìí lànàbí wí pé rọ́ níta nàbí sọ yẹn ọba mú ọmọ takọ̀rọ̀ ànàbí eléyìí lábẹ́ àyàtà àti yẹnjú fúnra wa rí òun ni ìgbóhùn ẹ̀ ni gòkè tànàbí sallallahu alaihi wasallam kí wọ́n sọ wọn pé báyìí lọ́lọ́run wí báyìí lànàbí wí pé òun táwọn àbá sọ láàṣì akóta nẹ́bi lẹ́sẹ̀gbẹ̀ kan ni pé o ti ráǹkì ọ̀rọ̀ àwọn bàbá o ti gbọ́lá fún o gbé gòkè ó ti ṣe rọ́pù ohun sọ́ọ̀tù àwọn bàbá borí ìtànẹ́bí sallallahu alaihi wasallam lábẹ́ àyà tọ́wánú suratul hujurat àyà ẹlẹ́ẹ̀kejì kálọ̀ àwọn tafasiri àwọn tí a tafsir tafsir ti sọ fún wa pé ya ayyuhal ladina amanu àpè ẹ̀yin tẹ́ ẹ pera ẹ̀yin lólùgbàgbọ́ òdodo ẹ̀yin olùgbàgbọ́ òdodo la tarfa'u aswatakum fawqa sawti an-nabi ẹ má gbé ohùn borí ohùn ànẹ́bí sallallahu alaihi wasallam ní pé túmọ̀ pé ẹ má tẹ̀lé ẹnì kankan fi pa ìtẹ̀lé ànábì sallallahu alaihi wasallam tì ẹ má kọ́kọ́ ànábì nílé lọ́tọ́ kẹ́yìn ọkọ̀ kẹlẹ̀ yẹn máa ṣe. wala tajharu lahu bil qawl ẹ má jagbe má ànábì sọ̀rọ̀ kọ́ wàhálà ànábì láyé mọ́ gbọ́mọ̀ kẹ́ sọ̀rọ̀ qala rasulu sallallahu alaihi wasallam oní dákẹ́ panu ẹ mọ́ qala rasulu kí ló ń sọ kìí sọmọ ńlọ ń dálá sí ànábì lọ ń jágbe mọ́ ẹni kó jókòó fọ oríire fún ọláyàtàl kìyàmà ẹjọ́ lọ́hún lò láti wá mú ọ jáde kó ní òkùnkùn lọ́nù mọ́lẹ̀ òun lù mọ́lẹ̀ ayé rẹ̀ òun lù pa ọ̀nà tọ́lọ́hún ti là fún ọ̀nà oríire fúnra rẹ̀ náà lọ́ ń ságídí ipò nígbàbẹ̀ lóbi jẹ́ pé láyà amínà ti sọ fún wa pé ọ̀tọ́ sólùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin idha qadallahu wa rasuluhu amran an yakuna lahumul kí wọ́n àti oríire rẹ̀ kọmọ kó dànù ni ní ẹ̀lẹ́lẹ́ yìí allah subhanahu wa ta'ala ni ẹ má ṣe bẹ́ẹ̀ ẹ má jagbe mọ́ ànábì ẹ má gbóhùn ìborí òun ànábì sallallahu alayhi wa sallam ka jahari ba'dukum li ba'di bápá kẹ́yìn tí wọ́n ti fọ́pá kẹ́sàn-án fáwọn tó bá ga àwọn jagbe tó bá rẹ̀ lẹ̀ kí ló yẹ dákẹ́ àwa ń sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ kò sí òǹtọ̀ tí wọ́n bí dáadáa àbí tó lè fi òun tiẹ̀ ipò yóò tó ní láyé kó wọn fà nẹ́bì sọ̀rọ̀ kọ́ wá pé dákẹ́ ká nẹ́bì ọ̀ dákẹ́. ẹni tí Allah subhanahu wa ta'ala fúnra ọlọ́pàá nẹ́bì dá sọ̀rọ̀ ọlọ́ni ìṣebẹ́ àǹtàkàbàtọ̀ àmàlùkùn fúnra sẹ́yìn kẹ̀kẹ́ kọ́nìkan náà sẹ̀kọ́ yẹ mọ́ lọ bàájẹ́ mọ́ lọ wókọ́ iṣẹ́ yóò sì mọ́ bàjẹ́ wa antum la tash'urun ẹ̀sìn ní mọ̀ pé iṣẹ́ ti bàjẹ́ àti mú ọ̀rọ̀ sọ̀hábì kan wá fún wa sọ pé njọta yà yìí sọ̀kalẹ̀ tó ń wù tiẹ̀ ọkẹ jẹ́ olóhùn rárá rárá ni tó rẹ̀ mọ́ gòkè jahiru salt ọ̀mọ̀rọ̀ jẹ́jẹ́ sọ tí ò jáde ńlé ẹni tó bá jẹ títí ń bá wa bọ̀ lérí ètò yìí tí wọ́n anábì fún wa lọ́nà òun rí pé báyà sí òun báyà sí òun ti bàjẹ́ òbá òun fẹ́ sọ lọ́dọ̀ anábì tó òun ní gòkè so ní pé gbogbo tí wọn náà dálẹ̀ wọnú ẹ̀sìn tó kó tànẹ́bì sẹ́gbẹ̀ kan gòkè ju tànẹ́bì lọ tẹ́kọ̀ àfa rẹ̀ kan lọ dálẹ̀ o ti gbóhùn àfa rẹ̀ gòkè gbìtà nẹ́bì lọ so látàrí bẹ́ẹ̀ iṣẹ́ tó ń ṣe yẹn yọ́ọ́ bàjẹ́ yọ́ọ́ tọ́ wa kó bá fẹ̀ mí kọ́dà lábẹ́ hadith kan tó ń rẹ̀ lálàáfíà bẹ́ẹ̀ náà sahih muslim wọ́n jẹ́ oyè wa pẹ̀lú pé ẹni tó bá ṣe àdádálẹ̀ nílùú Medina àníbi ní gbogbo iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ àwọn àgbọ̀tọ̀ ti ti ájì dé nísìnyí ẹlòmíì ti ṣe bídé àlọ́hùn ẹlòmíì lè kó òun sàṣàlátù àwọn sàṣàlátù ní Medina gan pẹ̀lú kódà àti ẹni tó ń kólu lọ bẹ̀ àwọn ti sáwí mbẹ̀ àdìsí tó rìn lápẹ̀dọ̀ ànẹ́bí sallallahu alaihi wasallam ẹni tó bá ti bídíà nílùú mẹ̀dínà àbẹ̀ tó kún bídíà mọ́ra gbogbo sẹ́yà rẹ̀ ti bàjẹ́ lẹ́ẹ̀fì sọ́ra tó máa ń sọ fún ọ pé tẹ bá lọ sí hajj ẹ mọ̀ sí báyìí mbẹ́ wọ́n tó bá ti ṣe é ní ìsìtọ̀ tí wọ́n kó ba ọ tí wọ́n rò kóhun la tọ́ sọ́yìn tó pa sinmi Allah subhanahu wa ta'ala fàforíjì ló fi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ kọ̀ gbájò torí pé nítorí àjì ṣe jù ọ lọ nígbà tó parí iṣẹ́ kọmọjó anabi wa ibrahim anabi wa muhammad sallallahu alayhi wa sallam ṣé wọ́n ti mọ̀ pé pátipàti lọ fẹ́ fi ṣe nígbà tó o dé o ti mọ orúkọ ẹni tó o ti pè o ti mọ àwọn àràtọ̀ dákalẹ̀ tó lọ fẹ́ fi dúpẹ́ iṣẹ́ tó jẹ́ pé tó bá tiẹ̀ bí ọ̀gẹ́ pé sórí ṣe ohun tó súnmọ́ ni kò lè rí ṣe. Safa àti Marwa rẹ̀ wọ́n ní ọkà ń bẹ̀ sọ ráyà alukur'an tó ní ọkà inna Safa wal Marwata min sha'airillah faman hajja al-bayta aw itamara gbogbo àwọn àyà yẹn ṣé bò rí wí àfẹ́ sàmọ̀ wí náà àtọ̀wáàfù rẹ sórí ṣe àwọn sọ́ọ̀sẹ̀ tó ń fọ́ sórí wọ́n gẹ́tì mọ̀ pé fúnra rẹ iṣẹ́ yẹn àwọn tó fẹ́ ṣiṣẹ́ bí iṣẹ́ lòun fúnra rẹ ló ń pè wọ́n pa àwọn aláṣejù àbí wọ́n ti pa àyàn wọ́n wá tú bámbì ní tó ń sọ lẹ́nu rẹ wọ́n tó wá jẹ́ pé aláṣẹ ètò ni wọ́n ti sẹ́rẹ̀ jẹ́ tó wọ́n gan tó mọ́nú ọkàn rẹ balẹ̀ ìsánà ọ̀là ọ̀ràn ni pé àdádálẹ̀ àwọn ọba ṣẹ́jẹ́ lábẹ́ ẹlẹ́ẹ̀kẹwàá mẹ́lẹ́ẹ̀kọkànlá lélẹ́yìí èyí tó jẹ́ ẹlẹ́ẹ̀kejìlá nínú àwọn nǹkan tí mo ọba ṣẹ́jẹ́ tí ń bẹ lọ́dọ̀ wa níbi tá a fẹ́ mẹ́nubà torí gbogbo ẹ̀kọ́ ni a lè mẹ́nubà tán wọ́n ká lè sọ́ra fún ìmọ̀ ọlọ́sàyẹ̀wò yálẹ̀ ní ti ń ṣe àbẹ̀ni wọ́n ń ṣe fún wọ́tọ́ lọ́n wọṣẹ́ irun rẹ̀ ò ní jàtẹ́wọ́gbà ogójì ọjọ́ tẹ̀ntìhùn náà ń ṣe náà tó lóun jókòó lérí àga àlẹ́ ara sí ẹni tó mọ́kọ̀rọ̀ tiẹ̀ ní ìrìnjà tẹ́wọ́ gbà eléyìí ẹ̀ ti mọ̀ gbọ́ ẹni tí ọkùn tí kúrò ń bẹ̀ nu yín ò kúrò ni àwọn tó sì fẹ́ mọ fi ṣiṣẹ́ àwọn mọ̀ sọ fún ọ pé èèyàn lè mọ kọ̀kọ́ àwa bíi pé irú kọ̀kọ́ wo ni eléyàn lè mọ̀ eléyìí nàìjíríà náà ti mọ bàṣẹ́ jẹ́ so bẹ́ẹ̀ ni làwọn nǹkan míì ètò ọjọ́ ilé kẹtàlá òun náà ni al-idmanu ala al òun náà ni ìdúnnimọ́ kéèyàn jẹ́ ọ̀mùtí ọ̀mùtí alìhìdìmán tó wá ń bẹ̀rẹ̀ pé wọ́n sọ pé surbil khamr wọ́n sọ pé mi mu ọtí wọ́n lo kẹ́lìmà alìhìdìmán alàlùkọ́mù òun ni pé ẹni tó jẹ́ pé kìí ṣe pé ó by mistake ó múrí lẹ́ẹ̀kan kọ́ kò múrí ní ẹ̀ẹ̀mejì péré kò múrí lẹ́ẹ̀mẹ́ta ó túmọ̀ pé ìdìmán náà mọ̀ ọ̀sẹ̀lẹ̀ sí yẹn ẹni tó bá ti jẹ́ pé yálà by mistake lákọ̀ọ́kọ́ by mistake lẹ́ẹ̀kejì ọtọ́ àti mistake yẹn lẹ́ẹ̀kẹta tó bá ti fi lè tún kọjá ẹlẹ́ẹ̀kẹta á ti sọ ẹnìyẹn di kíni yóò di mudminul hamr ìyàtọ̀ ń bẹ láàrin sharibul hamr àti mudminul hamr ẹni tó ti wà addicted to ọtí addiction ti ṣẹlẹ̀ náà ni ìtumọ̀ al-idman tabasi wa al-Qur'an Allah subhanahu wa ta'ala ó ti júwe ọtí fún wa ike ń tọ́jẹ́ pé bẹ́ẹ̀ bá mú èèyàn ò lè rí iṣẹ́ àkọ́kọ́ nínú sẹ́ẹ̀sì tó jẹ́ sẹ́ olóríire iṣẹ́ oríire tó tẹ̀lé àdẹ̀tàn kò lè rí iṣẹ́ òun náà sọ̀lẹ́ tọ́lọ̀ sọ fún wa pé nígbà tẹ́ ẹ bá mu ọtí nígbà tí ò tí pé ó di pé fáínà ẹ̀ mọ́ dibẹ̀ mọ́ rárá ó ní fala taqrabu salata wa antum sukara hatta ta'lamu ma taqulun láwọn marahil tó ti fi gé wọ̀ káwá tí wàá lọ bí ìparí rẹ̀ káwọn bá a rí pé níbo mi nu àyà mi náà ọ̀sọ̀ fún wa pé fi ìmọ̀ náà fi hàn pé àǹfààní bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀sẹ̀ bẹ́ẹ̀ ọwọ́ ni wà ìtìmọ́hùnmá àkùbárù mi nà fún ìmá ọtí àti tẹ́tẹ́ ṣùgbọ́n ẹsẹ̀ wọn ju nígbà tí òtútù ìdí yẹn nìyẹn ṣùgbọ́n ní parí ńgbà padà di pé fàjìtẹ́nì búhù wọ́n ní àtàǹfààní tọ́lọ̀ pé àǹfààní mẹ́mbẹ́ ẹ̀sẹ̀ mẹ́mbẹ́ níbi ọlọ́run sọ pé ẹ jìnà sí báyìí gbogbo tó lè jẹ́ àǹfààní ọlọ́run ti kókó mẹ́ orí ibú nìkan ló kù mẹ́ kálọ̀wọ̀ wà fáwọn àwọn tẹ̀síìrì lórí ẹ̀ tọba ní wòsàn ló fi ń sọ ọlọ́run ti kó wòsàn kó mẹ́ àmọ́dé ní òbí nígbà tó sì kù ń bẹ̀ tàlẹ́ntì sì mọ́ bá àǹfààní yẹn sí Allah subhanahu wa iye níbi àdìsí ànábì sallallahu alaihi wasallam tó sọ fún wa pé tí gbogbo ayé bá kójọ ala an yanfa'uka bi shay'in tó láwọn fẹ́ fi kẹkẹ sí ọ láǹfààní la yanfa'uka bi shay'in illa bi shay'in qad katabahu Allahu lak àfi tọ́lọ̀n bá kọ fún ọ ni ṣùgbọ́n tọ́lọ́n bá ní tọ́lọ̀n ọba kọ́ àǹfààní fún gbogbo ayé yóò lè sọ láǹfààní ń tọ́ mọ bí ọmọ náà gún pàǹfà fi Aya ìtọ̀ kala kọ̀kọ́ kò sí ń bẹ̀ mọ́ pété pé à ọlọ́ni ẹ̀mọ̀ fún gbà mí àmọ́ ní bùkátà sí ńgbò tí ní fàṣítẹ́nìbù ẹ̀ jìnà sí i ó rí pé níjọ́ tó ni wọ́n ó jìnà sí i wọ́n ní gbogbo àwọn tọ́jú àwọn tí wọ́n ń tọ́ sí tí wọ́n ń pọ̀ sí ń jọ́nà ẹ̀ lọ́hùn wọ́n da ọtí lẹ̀ dẹ́kun gbogbo olùmẹ̀dínà àgbàrá tí ń sẹ̀ ń ẹ̀ lọ́hùn àgbàrá ọtí ni láwọn tó gbọ́n sọlọ́run lẹ́nu tọ́lọ́run sì ní ẹ̀yìn yìí dolóríire torí pé yìí tẹ̀lé anabi sallallahu alaihi wasallam látẹ̀lé yẹ́nyẹ́ tí ò tún ní mọ ojú wẹ̀yìn kéyìn ó tó wá sórí ibú ara wọn hadith anabi sallallahu alaihi wasallam lórí ṣe sinẹ tó júwe fún wa tó fi padà mọ̀ pé ọtí mọ́ bá sẹ́jẹ́ iṣẹ́ tí ò ní téèyàn mọ́ téèyàn fi wọná ọtí tó mọ́ wá bàjẹ́ ni pé hadith nínú hadith anabi sallallahu alaihi wasallam ó rinlẹ̀ wípé ẹni ìṣẹ́bilé ẹ̀kọ́ ọlọ́run ní gbogbo ẹni tí ń bá ní í ṣe pẹ̀lú ọtí ẹni tí ń bá ní í ṣe pẹ̀lú ọtí yálà ẹni tí ń pọn ọtí ẹni tí ń ru ọtí ẹni tí ń kọ̀wé ọtí ẹni tí ń fọ̀gù ọtí ẹni tí ń sáàfù ọtí ẹni tí ń fún ọtí gbogbo àwọn nǹkan èèyàn mẹ́wàá tí wọn náà wàá mọ tó ti ń rù ọlọ́kọ̀ mùsùlùmí ọlọ́kadà mùsùlùmí ó ń tìrẹ́kọ̀ mùsùlùmí tó ti ń kú ọtí kọ́dọ̀ ọ̀kẹ́m náà àwọn àfa wa àmọ̀ká àti ìbọnú àdìsí yìí gangan nísìn tó mọ̀ pé inú tí mo baṣẹ́ jẹ́ iṣẹ́ tó wú ọ̀rà iná ẹ̀sìn ni ó bàjẹ́ pẹ̀lú. ó ní mùsẹ́fì mọ̀ pé kò sí ẹnìkan tí ń ta ọtí kẹ̀kẹ́ mo fojú èèyàn rẹ̀ wò torí pé ní tí ọ̀fẹ́ kọ́ da fún ayé fáwọn èèyàn tí ń bẹ nínú ayé yìí táwọn ẹ̀fẹ́ wà burú ti ń ṣẹlẹ̀ lára ọtí àìmọye ẹni tí wọ́n ti pa tó pé agbófinró tó ti mutí yóò sì bọ̀n fà fún yẹn ọlọ́kọ̀ tó ti mutí yóò wakọ̀ níwàkuwà ọlọ́kadà tó mutí yóò wà níwàkuwà bí ẹ̀ báyìí ti mutí tẹ́lẹ̀ gbogbo ohun tí jẹ́ aburú yòókù ọmọ ọ̀tẹ̀lé ni ẹni ẹni tó mutí yóò buya ara rẹ̀ torí pé yóò buya òun yá tọ́ba ti mutí yóò buya àwọn èèyàn yóò bú bàbá wọn àníkìsìn náà bá ti búya ẹnìkan tó bàbá ẹnìkan ti ṣe kínni ó ti búya rẹ̀ ó túmọ̀ pé kò sí téèyàn mọ̀ wá kí láburú tí ó dìrọ̀ mọ́ ọtí kódà tí wọ́n bá sì ní wèrè dà tẹ̀ ẹ̀ bá ti ráwọn tẹ́ ẹ mọ̀ pé lóòótọ́ eléyìí ń si wèrè lóòótọ́ àwọn tó yẹ kẹ́ ẹ kó àwọn làwọn ti máa mutí agbàlàyé rẹ̀ eléyìí ṣe bó àlàyé ni tí wọn ní ó sì gbọ́ yé bẹ̀ àfáàwà yẹn ọlọ́kọ̀ wá sí dáadáa fún wọn àwọn ní oúnjẹ mọ̀ pé gbogbo àwọn tí ń tọ́tí bóyá ìyá ni àbí bàbá ni pé olùbáyé jẹ́ tóun náà sì mọ̀ pé olùbáyé jẹ́ lòun tí sì ń bàtà àwọn tí ń ta fún ni wọ́n ní nígbà tí ọmọ rẹ̀ ti lé ìwé dé ọmọ wa lòun gbẹ́ngbẹ̀hún ọmọ wa wọnú freezer àbínú fíríjì náà àbínú kúlà tí wọ́n ń kó pure water tí kò rí pure water ọwọ́ á ní kọ́mọ wa lọ́ọ́ pure water wá àbí kó dúró kọ́mọ pure water ó fi ṣe kí ni kó fi kọjá ọmọ wa sọ pé dádì òun àbí mọ́mì ẹ jẹ́ kóun ó mú ẹrú kú kan àbókọ àwọn okò orí ti dàmọ́ pé kóhun ní omú gùn ọtí kẹmọ̀nà kóhun omú ikó ń gbẹ nígbẹ̀rún kóhun omú wọ́n ní yọ sọ pé ah dákun mọ́ bà tèmi jẹ́ ṣáájú kóhun mọ̀ káwọn tóhun ń tà fún òun bá tiwọn jẹ́ ni àwùjọ ìsì dàrú débi pé ohun tí ọba yìí jẹ́ tí oníjà yà àwọn ọmọ ọ̀dà káyà àwọn baálé ilé ọ̀dà káyà àwọn ìyáálé ilé ọ̀dà torí pé obìnrin mutí láwùjọ tá a wà yìí pàápàá jùlọ jà àwọn ọkùnrin lọ kìí sì ṣe gbogbo ẹni tí ń pa wọn ń ta àgbo yìí náà lọ́jọ́ pé oríire ni wọ́n gbé sórí torí pé wọ́n ti lẹ́ẹ̀sì orí burúkú débi pé wọ́n tọ̀ bá lówó láti ra èyí tó wó rẹ̀ tọ́pọ̀ sáìsì tààtì náírà níbẹ̀ tọ́wá jẹ́ pé wọ́n tó mú láàárọ̀ tọ́ba ti dín láàárọ̀ bóyá ọjọ́ òṣìṣẹ́ bíríkìlà ní ọjọ́ ìṣẹ́ kápẹ́ńtà ní ọ̀fẹ́sí alágbára ní ọ̀làkúta ní kòkórin ní musa yóò tó lè mọ ṣe dírẹ́fà ní ọ̀tọ̀ ọ̀bá ti mú láàárọ̀ ó ti kó sínú kíni tí ó ti di mudminu lakhamur torí pé láàárọ̀ láàárọ̀ ẹlòmí yóò mú yóò mú lálẹ́ kó tó ṣiṣẹ́ ẹlòmí yóò lè ṣiṣẹ́ ọwọ́ láì mú kódà àtá ń bẹ nínú àwọn tí wọ́n ń pera wọn láàfáà kó tó ṣe wá àti wọn mutí àwọn ni wọ́n tún sọ fáwọn yẹn pé gbaṣẹ́ ìkọ ọlọ́fọ́ tí lò ọmọ ìlú láàárọ̀ láàárọ̀ láàárọ̀ láàárọ̀ ẹ pàṣẹ ní téèyàn bá ti jẹ́ kí bóyá báyìí mistake lákọ̀ọ́kọ́ lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tí ó bá ti di pé ó ti kọjá ẹ̀kẹta tó tún ṣe é padà ó ti kó sí kíni ó ti kó sínú àdìsí tá à ń sọ yìí tá a fẹ́ mẹ́nubà yìí ó ti di mudminu al ìdùnmánú al ti ṣẹlẹ̀ sí ọ. Allah ni pé àfàwà ẹni kí ló dé tẹ́ni yẹn pé òkúkọ́ òun ní òun mutí nígbà tó dáa níbo àdìsí wo làwa ń lọ òun náà àdìsí àfàwà Abdullahi ibn Umar àdìsí wà nù káàkiri ọba ní one thousand eight hundred and sixty two ó sì tún wà ní Sunan Ibn Majah ní three thousand three hundred and seventy seven ní nọ́mbà tá a fà fi tó hadith yẹn títí Sunan Ibn wà lọ́sọ̀dọ̀ àfà wa amúrú bùnú al lọ́dọ̀ tí a fà wa Ibn lọ́dọ̀ tí a fà wa Tirmidhi ọwọ́ lọ́sọ̀dọ̀ Abdullah bùnú Umar radiyallahu anhuma wala nabi sallallahu alaihi wa sallam sọ pé man shariba ẹni yóò tó bá mu ọtí lam yaqbali Allahu lahu salatan arba'ina saba'an. pé Allah subhanahu wa ta'ala kò ní gba sọláàtì rẹ̀ salatan yálà ọyàn nafila rakata ìlfàjìrì ni tahiyatul masjid ni ó kírun àṣùbà ni fún ogójì àárọ̀ àwọn àfáà ní sáàárọ̀ ni wọ́n ní rọ̀wọ̀ torí pé wọ́n máa ń lo apá kankan fi represent nǹkan wọ́n pé they use part to represent whole bẹ́ẹ̀ náà sì mọ́ sọ pé adé ń kí ọ àti tí wọ́n bá sì gbọ́pọ̀ ọba débì kan pé ọba náà ló ṣe kíni ló débẹ̀ ó ti níbẹ̀ sí ń pè nínú lọ́gà inú English náà gbọ́n gbọ́jẹ́ pé ìtọ́ka wa nísìnyí ọ̀rọ̀ ìsìn là ń sọ ṣùgbọ́n kọ́mọ́ òpé a ah, ebi sọ̀bá á ń lọ́dọ̀ akọ wọ́tọ́ pé wọ́n náà ló kéwú mọ́ fún lókè kì í ṣe súnà nẹ́bì kì í ṣàgbọ́yẹ̀sì lókè ọmọ àwọn òpin ẹ̀ ah ìbí sọ̀bá ha ni wọ́n pè gbogbo àbátàgbà sàgbọ̀ lárúbáwá ah ẹ̀sìn kọ́ lọ gbọ́ yé ló fi mọ òwò pé abẹ́yà ṣùgbọ́n nìkan tẹ́yìn bá tẹ̀ wá kò fọ àṣùbà sọ̀pá tẹ̀ sọ pé ìrun méjì náà ni fìtínà jù fáwọn kìnnì. mùnàfìkì sọ̀láàtù kí ló pè sọ̀láàtù sọ̀bẹ̀ wà sọ̀láàtù làṣà èèyàn sì ní já mùnàfìkì kọ́run rẹ̀ ọ̀dà alkiyama rẹ̀ ọ̀dà. àmì bíi fógójì ọjọ́ àwọn àfáà ńlá kò tán sọ ni pé fógójì ọjọ́ ni sọ̀bá hàn yẹn wọ́n fi rẹpẹsẹ́ǹtì ọjọ́ kankan lẹ́ni bàtẹ sọ́nà àwọn ọ̀rọ̀ mi náà ṣáájú ọwọ́ nípa ìntàbà tọ́ba túbá kúlóhùn mú tábà lọ́hùn àlẹ́ ọlọ́run ọba ọgbà túbá rẹ̀ fàyín áádà tọ́ba tuntun ọtí mu lẹ́yìn alákọ̀ọ́kọ́ tọ́lọ́run ọgbà sọ̀láàtì ẹ̀fọ́gbọ́dì ọjọ́ tọ́lọ́run kọ́ padà túbá tọ́tọ́ bẹ̀rẹ̀ padà tọ́ba tó wá bẹ̀rẹ̀ padà Allah subhanahu wa ta'ala tún ní gba sọ̀láàtì rẹ̀ àrùbáyìn sọ̀báán ẹ̀kejì kí ni wọ́n kọ́ ẹ̀kejì kẹ́ẹ̀bẹ́ wọ́n á pé ẹ̀kẹta àjẹǹjẹ tán ṣùgbọ́n lọ́dọ̀ wa ta'ala ẹ̀kẹta rẹ̀ kìí ṣàjẹǹjẹ tán ni pé o ti ṣe last kìíní lo ti fi kẹrin o o tọ́jọ́ pé ó mú láàárọ̀ ó mú lọ́sàn-án ó mú lálẹ́ kódà ní ọjọ́ kan ṣoṣo ló tiẹ̀ ti bọ́ sínú orúkọ mudiminu lakamuru. àyìn sọ̀lọ́ ọ̀sọ́lá tó bá múlẹ̀ kejì ọlọ́wọ̀ tún nígbà rẹ̀ fúgójì ọjọ́ tó bá tún túbá ọlọ́wọ̀ ọgbà túbá rẹ̀ tó bá wá ti múlẹ̀ kẹta ọlọ́wọ̀ tún nígbà sọ̀ láti rẹ̀ fúgójì ọjọ́ tó bá túbá ọlọ́wọ̀ ọgbà túbá rẹ̀ ṣùgbọ́n tó bí wà lọ mú ọtí yẹn lẹ́ẹ̀kẹrin tó tún mú lẹ́ẹ̀kẹrin ọlọ́run ọba ò ní gba sọ̀láàtì rẹ̀ fún ogójì ọjọ́ náà padà tọba wá ní wà ń tábà tọba wá níhun túbà òun ò sí bẹ́ẹ̀ mọ́ làmìyẹ́ tubi lọ́ọ̀hù àlẹ́yìí ọlọ́run ọba ò ní gbà túbà rẹ̀ ọ̀nà ọlọ́run ò fi ní gbà túbà rẹ̀ ni pé kí ni ọwọ́ tí wọ́n bá jóná jóná ẹ̀jẹ̀ àtọyún tí ń já tí ọmọ jáde lára wọn níbi omi ara wọn òun ni ọmọ jẹ́ omi tó mù tí ò ní kò ní kẹ́yìn ló ń gbẹ ọlọ́run dákun mọ́jà wọ ní àtẹ̀mí àtiwọ́ ó dẹ̀ ní ti mú lóòrùn wọn náà tó mú títọ̀ ń gbọ́ wa ọlọ́run ọ̀rọ̀ ọlọ́kàn yóò jẹ́ wọn ní òdo lóríire yóò jẹ́ òdo lóríire àlèmọ́kà ni ìfẹ́ rẹ ń bẹ lẹ́mìí wa torí pé kọ́ra láyé ànẹ́bí ẹni ó mú bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ka ń padà gbéwádò ànẹ́bí táwọn àwọn sọ̀hábà kẹfẹ́ mọ́ bú pé ọ̀tá ọlọ́run ànẹ́bí ní ọtí sì ń bẹ báyà rẹ̀ ni o bẹ́ẹ̀ ni ìfẹ́ ọlọ́run sì ń bẹ náà lẹ́gbẹ̀ẹ́ kan nú ẹ̀mí rẹ̀ o ìfẹ́ tó kù lẹ́mí rẹ̀ náà tó fi ń ṣe sọ̀láàt tó fi ń ṣe àwọn ọ̀sẹ̀sì yòókù náà jẹ́ kí ìfẹ́ yẹn ó borí ibi tíṣẹ́ ìtọ́ni ìhò nígbà wọn bí afọwà abi abdulrahman ni wọn béèrè pé kí ni naru hobal yẹn naharu hobal odò hobal yẹn ní ọ̀wẹ̀jẹ̀wọ́yún náà ní jẹ́bẹ̀ àwọn onímọ̀ wa ni kí ló dé ọtí sọ lágbára báyìí ni wọ́n lọ lágbára o ẹ kì í sọ àwọn aburú ti mẹ́mbẹ̀ wà wọn torí pé tó bá ti di pé òtí mú lákọ̀ọ́kọ́ olótúbá lẹ́ẹ̀kejì lẹ́ẹ̀kẹta tó di fẹ́yà tún mú lẹ́ẹ̀kẹrin òtí ń bọ́ sẹ́ni tí ń sọ ọ́ di aláàlí bẹ́ẹ̀ ni sẹ́ mo sọ pé ẹ̀yin ò lè mọ́ mutí ti ìtì bẹ́ẹ̀ nù àwọn ọjọ́ míì tí wọ́n sọ ara wọn di pé ìjọ ọlọ́tí lọ́dọ̀ tí wọ́n ó pe halali ni torí pé ẹ̀bẹ̀ ẹ̀fẹ́nu sọ ìsẹ́yìn ti sọ bẹ́ẹ̀ pé lọ́dọ̀ ti ẹ̀yin ẹ̀yin ò lè mọ́ mutí eléyìí bẹ́ẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ni pé wọ́n á ní ah nígbà tá a ní kó ọlọ́run nígbà sọ láti rẹ̀ yìí sọ́wọ́ tí wọ́n kọ́kọ́ mọ́ kí wọ́n ọgbọ́dọ̀ kí kíkí rẹ̀ bí àfọwọ́ Nawawi ṣe ṣàlàyé àtàwọn onímọ̀ wọ́n ní kíkí tí ọmọ kí sọláàtì yẹn wọ́n ní yọ ọmọ ti a ní ẹ̀tìbárù méjì iná ẹ̀ ní sọláàtì ọmọ ti yàn ọ̀jẹ̀ wọ́n ní yọ ọmọ jẹ́ sukutu kọ̀dọ̀ anilmuwadi tí ń kì yẹn ń ti ń gbé gbèsè rẹ̀ ni pé ó mú un wá ku ojúkọ̀ ìdí pé òṣùlù wọn tẹ́ pé òun ní sẹ́tọ́ lọ́lá jù nínú sẹ́tà àmọ́ kò giri ara tá àmọ́ fi ṣe bákan náà nínú àdìsá ní sallallahu alaihi wasallam ó rìnlẹ̀ pé àkọ́kọ́ wọn kọ́ sẹ̀sì ro wa nínú sàlẹ̀ ìgbà tó bá bí wá ń béèrè sẹ́ni kíni sọ̀láàt tí wọn bá ti là ń bẹ̀ wọn gbogbo nǹkan yókù ṣe kíni yóò rọrùn fún so bákan náà ni pé ànábì sọ pé ìyàtọ̀ láàrin mùsùlùmí àti káfìrí ní sọ̀láàt wọn ló fi jẹ́ pé òun ni wọ́n kọ́ wọn ni tí wọ́n ń túmọ̀ ni pé wọ́n kàn mẹ́ńsẹ̀ sọ̀láàt nìkan ni wọ́n ní ìtumọ̀ rẹ̀ náà ni pé gbogbo sẹ́ yòókù náà falẹ̀ ànlá yuqbal minha aslan kana awla gbogbo sẹ́ yòókù náà òun ní òní jẹ́ àtẹ́wọ́gbà torí pé ìsọ̀láàtì lọ ga jù ni wọ́n kẹ̀sì tí òun síwájú pàápàá wà náwó àwíṣe àtẹ̀fà wà mubarak fúri àtàwọn àfáà mi nínú àwọn tó ń ṣe ṣàròhò hadisi yìí níparí ọ̀rọ̀ sọ̀rọ̀ pa àfáà nítòsí lámìá wàrbí tó fi mọ̀ pé nígbà mọ́ ní tí wọ́n bá ti ní wèrè dà mú ọ lọ́tí òun náà ó ní wahjuril khamrata in kunta fata kẹ́yìfà yẹsẹ̀ àfi jùnú ní mani àkọlẹ̀. torí nínú ìrìn àwọn wèrè oríṣiríṣi ní bẹ́ẹ̀ nù rẹ̀ tẹ̀sí jùnú ní mani àkọlẹ̀. ẹni tó bá ń là káì tó jẹ́ fàṣà tó kéré ẹ̀ pé òní kí ló dé tó ọmọ ọfọwọ́ ara rẹ̀ sálọ bí ohun tí ó sì ọ́ níwín tí ó sì ọ́ níwèrè eléyìí níbi tá a dùn lè nípa àwọn nǹkan tí mo bá ṣẹ́jẹ́ ìmú ọtí kódà kó kíkà bọ́nú rẹ̀ kọ́ kán sí kó sì gbé mi so ogójì ọjọ́ ò ní lẹ́sìn sọ̀láàtì rẹ̀ ò sì gbọ́dọ̀ mọ́tù tọ́ba tó mú tẹ́lẹ̀ mi ò rí kí tẹ́lẹ̀ o orí kọ́kọ́ mọ̀lọ́ wàlá sí ọmọ fati aka wàlá sọ̀láàtàn liman la odò hàlá wàlá sọ̀láàtàn liman lam yakra alifati àti likitab àìtí ìrìnsẹ̀ náà ọ̀tún amutí ọlọ́kọ́sà àánú wa bọ́sà àfáà ní gbé fún ọ bó ṣe bìkan lọ́lọ́ ní gbàgbó kan wọn ní ìwọ́n tó ń kó wọn tó ń kó ọtí lọ́rin àjò àbí láàrin ìlú mọ̀ wá nǹkan míì kó torí pé kò sórí ire ń bẹ̀ fún ọ inú ẹni tọ́lọ̀ ń sẹ́bilé iná ẹ̀ lọ wà yọra rẹ kó ń bẹ̀ kọ́ bẹ́ẹ̀ nu ẹni tí ìkẹ́ ọlọ́run Allah subhanahu wa ta'ala fẹ́ mọ̀ sọ̀kà rẹ lórí. jazakumullahu khairan ọlọ́run bá ní san olùbánisọ̀rọ̀ wa ní ẹ̀san olóore ọ̀pọ̀ àjùlọ lórí apá kẹta níbi àkòrí ọ̀rọ̀ tí a pè ní làdóbòtélú àmàlẹ́kùn bákan náà wá ní pẹ́ẹ́rì pé àwọn ọ̀rọ̀ yìí wọ́n jẹ́ àwọn ọ̀rọ̀ oníyebíye tí wọ́n sì wọ́n lówó láti rà gbogbo àwa tí gbogbo èyí tẹ sọ ti di omi so ẹ̀yin náà wò yẹpẹrẹ tí ń kó bá yín ọ̀la ìbí wọn wà lágboolé ń gbà mí àkọ́kọ́ náà ni wọ́n mọ́ ní ìbí yẹn bá fẹ́ àwọlé àwọn òkú ọ̀mùtì àkọ́kọ́ náà ìjọ tó bẹ̀rẹ̀ ní bá tẹ̀ tán bá ba yín ní ọ̀gbọ̀ lẹ́yìn rẹ̀ báyìí gbà àdáyé tí wọ́n mọ́ mu tí torí gbogbo ògbà kódà o ti dẹ̀jẹ̀ lómi olùkọ́ náà mẹ́mẹ́ ah, ah, educated drunkard wọ́n máa yọ àwọn bí ètò báyìí lébi lórí ìyẹn wọn bá nínú iṣẹ́ ni pé àwọn tán láwọn ṣe bí n tó ní ìṣe pẹ̀lú sáyẹ́ǹsì tó mọ wàhálà kẹ́míkà bàọ́lọ́jì tìjà kẹ́mísì tìjà tí mo jí ó yẹ kí wọ́n gba sàtífíkẹ́ẹ̀tì rẹ̀ lọ́wọ́ rẹ̀. tó ọlọ́run yóò là wá o yóò ṣàánú ẹ̀ yóò ṣàánú àwa náà àánú tó ti lé ẹnì kọ̀ọ̀kan wa bátàwọ̀ ìdí ìsìn ọlọ́tì tàbí ìsìn òkú wa kí ọkọ̀ tiẹ̀ ni wọ́n sì mọ́ ń wá kí inú páàkì nígbà wọn bá ti débẹ̀ tèrè tiẹ̀ òun ni táyà ẹsẹ̀ rẹ̀ mú lẹ́yìn tí ó lè kì í dáadáa so nkálukú wa kálọ̀ tó bá ọlọ́run kó mọ̀ jẹ́ kí orí ẹnì kọ̀ọ̀kan wọ́kọ̀ bá rí wọ́n fà ní àwa tí a bá ní ìbéèrè kan àbí ìkejì láti béèrè